بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا وسيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير اللهم يا من فهم سليمان فهمنا ويا من علم آدم الأسماء كلها علمنا إنك أنت العليم الخبير abẹ̀láwọn ọba ọba aláàánú jùlọ ọba tí ma ń fi àgbọ́yé fi fi máa ń yé àwọn ẹrúsìn rẹ̀ kó fún gbogbo wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ èyí tá a ti gbọ́yé tẹ́lẹ̀ ọlọ́run ọba kọ́ kí ó di ní tá àgbọ́yé má kọ́ wá sí ní ìrọ̀rùn fún wa láti lò fún wa èyí tà tún gbọ́yé nínú ẹ̀sìn ọlọ́run ọba kó fún wa ní àgbọ́yé rẹ̀ kọ́ wá rọ̀ fún wa láti lò bákan náà gbogbo àwa olùgbọ́ wa yálà àwa tí à ń wọra wa bá ti jókòó yìí ni àbáwọn tí à ń wò wà níbòmí ọlọ́run ọba ń bẹ̀ ọ́ gbogbo orí ayé tọ́lọ́run ọba ṣe fún wa ọlọ́run lọ́wọ́ wa àwọn orí ẹ̀sìn tí ọlọ́run ṣe fún wa ọlọ́run lọ́wọ́ wa àlékún ara ayé àti tàkìyàmù ọlọ́run kó fún ẹnì kọ̀ọ̀kan wa ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ẹjọ́ bí tí a wà nínú ẹ̀ láti ìgbà yíwá òun náà ni ọ̀rọ̀ nípa àsọ̀lá bí a ti ń kírun èyí a wà nínú ẹ̀ kò tó di pé àdánu dúró ní ọ̀sẹ̀ tó lọ òun náà ni àlàyé nípa àwọn iṣẹ́ súnnà tí máa ń lé ìtọ́jọ́ sí wípé táwa náà bá ṣe àjọ ànábì níbẹ̀ tàbálẹ̀ ti jọ ànábì tí wá ti dára wọ́lá kò sí ń tọ́jú ànábì tí ó kábàmà yálà ní ètò ayé rẹ̀ ní òlé kábàmà báwo wá ní káwá sọ nínú ètò ẹ̀sìn rẹ̀ ò ní jẹ́ kábàmà tó wá kù ẹ̀dẹ́ ènìyàn táwà lórí ilẹ̀ òun náà ní ká jọ ànábì ọlọ́run náà ti fi rasulillahi uswatun hasana ẹni pé tó bá fẹ́ sáyé rí tó dẹ̀fẹ́ sí ọ̀run ìrọ̀rùn àfikọ́ máa jọ ànábì sallallahu alaihi wasallam máa bèèrè àwọn sẹ́tà wọn ń ṣe lórí irun tó jẹ́ sí àtijọ́ ànábì tí a wà nínú ẹ̀ a ṣàlàyé bóyá alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àti ẹlẹ́ẹ̀kẹta bákan àtúnwọnú ẹlẹ́ẹ̀kẹrin kódà àti wọnú ẹlẹ́karùn ìbí ẹlẹ́karùn yẹn ibẹ̀ ni àti stop ní ẹ̀kọ́ tó rí kọjá lẹ́yìn tí wọ́n ka wípé awó bẹ̀rẹ̀ níbi ẹlẹ́kẹfà àtẹlẹ́keje àtẹlẹ́kẹjọ àtẹlẹ́kẹsàn àtẹlẹ́kẹwàá ní a kọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ òun náà ni wípé tí àkókò ìjọsìn kan bá àbí sísìn nǹkan wà nítòsí wa wọn a máa kọ́ wa wípé nǹkan táwọn ènìyàn fẹ́ fi jọ́sìn fọlọ́run lákòókò yẹn ọ̀dà púpọ̀ ká máa fi kọ́ àwọn ènìyàn torí ìdí eléyìí a stop níbi ẹ̀kọ́ àsúnáná àìlèyà tá a wà nínú ẹ̀ a wà lọ síbi nǹkan mìíràn èyí tí gbogbo wa náà kọjú sí tá a ti rò kọjú sí tí ọ̀pọ̀lọpọ̀ wá fẹ́ ṣèjọsìn rẹ̀ yóò dá akọ́jọ́ sí pé bẹ̀rẹ̀ á lọ kí ẹ̀sìn wọn kó tó lè bá yé dáadáa and then eh, bá a ti practice níta bá kọ́ ní theory ó sùn máa wà púpọ̀ ìdí nìyẹn tí wọ́n fi máa ń gbé ẹ̀kọ́ tó bá jẹ mọ́ ìṣẹ̀lẹ̀ tí ń lọ lọ́wọ́ àbí tó sì ṣẹ̀fẹ̀ ṣẹlẹ̀ wọ́n máa ń gbé wá fún wa pé onáà ní kàkà ìdí eléyìí á lọ sí ojúpànà ẹ̀kọ́ mìíràn tí onímọ̀ tó gbé kalẹ̀ àwọn onímọ̀ tí wọ́n gbé kalẹ̀ ó náà ni alẹ́ òbìṣẹ́yà ẹbá mi ó jù ìjábọ̀ al'obhiya èdè arabic ni èdè quran al'obhiya ta ba wù dáadáa a rí pé èdè kéwù ni Su quran ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ tiwa a rí pé ibẹ̀ náà láti Yoruba, nínú èdè quran náà láti ya gbólóhùn lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn wáyé tó gbólóhùn ṣẹ̀ríà pàápàá jùlọ fún ìkan nínú àwọn ìjọsìn tá máa ń súnmọ́ ọlọ́run ọba wa subhanahu wa ta'ala nínú èdè mìíràn wọn kì í sábà túmọ̀ rẹ̀ pẹ̀lú èdè wọn wọn ó túmọ̀ rẹ̀ pẹ̀lú èdè gbogbo ẹni tí for example zakat bá a ti pè náà kéwù ní azaka ṣùgbọ́n lọ́dọ̀ wa kí lápè ṣàkà tẹ́rígbé wà nìsín tẹ́rígbé wà nìsín ṣàkà lápè nínú àwọn àpẹẹrẹ táà tó máa ń fi ṣe àpẹẹrẹ òun náà ni alhajju alhajju kíwù rẹ̀ nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ wa mi ajì ajì òtítà ajì. ẹ̀rẹ̀ àmọ́ bàbá la fẹ́ túmọ̀ a kàn máa rojọ́ ni sápò bí ti ń pè wọn yóò ti yáwọn èèyàn pé nítorí mí náà ni alhajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà náà ni gbólóhùn a wà ń bẹ̀rẹ̀ al òbíṣìyà ni ṣùgbọ́n a bá fẹ́ sọ yorùbá rẹ̀ á pé o ya tẹ́mà wáwọn èèyàn túmọ̀ iléyá yíkú ìtumọ̀ ẹni pé à mọ̀ bọ̀lọ̀ má lọ lé o torí pọ́dún kí ni iléyá ni kí sí bẹ́ẹ̀ ọ̀ ibi wọ́n ti mú náà ní àlẹ́ ó bẹ̀ ṣíyà torí pé bọ́ọ̀d lọ́dọ̀ àwọn bàbá àgbà náà wọ́n yìí pè bọ́ọ̀d láàt ní ẹ máa pè wàlá láàlínà àbí wàlá bọ́ọ̀lì wọ́n ní wàlá láàlínà ó bẹ̀ ṣíyà wọ́n pa bọ́ọ̀dì rẹ̀ wọ́n sọ di láàt wọ́n ní ó lè ìyà ó lè ìyà ó lè ìyà ibẹ̀ ló di kí ilé yá tí olóòfin jẹ́ sí pé níta túnmọ̀ ẹ̀tì náà ni dáwọn bàbá wá túnmọ̀ ẹ̀sì torí pé ó túnmọ̀ sí ti ṣẹ̀rẹ́ àná mú wa àlòókíyà ẹ̀ràn iléyà tàrífù a kí ni definition ẹ̀ràn iléyà yìí onímọ̀ sọ pé híyà máa yóò rí bàtà òmìnà náà ni yóò máa náà wọ àyàmà bá تقربا wọ́n lò náà ní nǹkan táà máa ń dù táà máa ń dù títí táà máa ń pa bọ̀yé àádúléyà ni àìpa ìléyà ẹranlé àìpa pípa ó yàtọ̀ sí dúdú níta bá dú ó lọ́lá ju níta àpàlọ̀ níta dú ó lọ́lá ju ní àpàlọ̀ yẹn ni pé afarabalẹ̀ àtìrántí ọlọ́run wọ́n lẹ́ran iléyàwó ẹnìkan ilé mú káàkiri bí i ya ẹfọ́ ní balọ̀ kan ní pa torí ti yàyàkúyà máa lẹ́yìn ti bá pa àdámálẹ̀ hmm, a fara rẹ̀ balẹ̀ a ọlọ́run lára rẹ̀ pa ó sì lẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀ náà lámà wọ́n ní náà ní nǹkan tá a máa ń dú àádú ní ayípa o nínà náà àwọn nǹkan tá a máa ń dú yìí tá a fi máa pẹ ẹran ilé yẹn ẹran oríṣi mẹ́ta náà ni tá a tún lè pín sí mẹ́rin padà ẹran oríṣi mélòó mẹ́ta ni tá a tún wá lè pín sí mẹ́rin padà alákọ̀ọ́kọ́ ọ̀ràkúnmí ẹlẹ́ẹ̀kejì màálù ẹlẹ́ẹ̀kẹta àgbò àti àgùntàn rẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ẹran mẹ́mẹ́ náà ni àlùmáàlù tààmà tí àgbò abẹ̀rẹ̀kẹ́ǹgbè ewúrẹ́ àti ẹran mẹ́ ẹran orúkọ náà ni alimáàlì ìkánu mẹ́rẹ̀ẹ̀rin yìí o náà láti máa ń pẹ̀rẹ̀ léyà yàtọ̀ sí yẹn kò sí kankan tó ṣe parí ẹ̀mọ́ kí adìẹ rẹ ó tóbi kó tóbi bá gbò kí àwọn báwọn adìẹ kan bẹ tó tóbi báwọn tẹ́ ẹ bá pa ẹran rẹ̀ lè ju ẹran mèsòrò mi lọ ọ̀nbẹ o ẹ ń bá rìn dáadáa yóò rí pé nǹkan bẹ láyé ǹtí tí wọ́n ń wò ní wọ́n wo ológbò tí ẹ pé àwọn ológbò kékeré tọ́ bá àwọn ológbò bí ọmọ ẹran ni wọ́n láwọn abòmí ṣùgbọ́n náà làwọn ẹbí ẹ tó tóbi ń bẹ tí wọ́n sí pé ọmọ ìṣòro ń yájú níwájú ẹ̀ nígbà tí ẹ bá pa á tán gbogbo nǹkan tó bá ti àtọ̀sí mẹ́rẹ̀ẹ̀rin yìí báyìí kẹran náà tóbi tó àlẹ́fẹ́ pẹ̀rẹ̀ lé ọ̀hún ó sì gbọ́dọ̀ jẹ́ ìran mẹ́rẹ̀ẹ̀rin tá a mà kì í ti finú gbó tọba bọ́nú gbó ní ìtàwọn ẹranko ká mẹ́mẹ́ tó jẹ́ wúrẹ́ àwọn ọdẹ mọ̀ wọn bẹ́ẹ̀ bá múrẹ́ ẹ̀wà kọ̀ wọlé ẹran ọdẹ tá a pa tá a mú láti inú gbó wá a sì fi pa ẹran léyà àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin wọ́n lálùbáríkà púpọ̀ ó tó wa lálùbáríkà wọn bọ́lọ̀n gan sọ pé sórọ́tẹ̀ alànàá sórọ́tẹ̀ alànàá ń lónà Al-Qur'an ọlọ́run ròyìn àwọn ẹran náà púpọ̀ ní al láwọn ayé àtijọ́ tí kò ọmọ ogun àti àní ìbùkún ní ń bẹ lára wọn lóbi jẹ́ sí pé bẹ́ẹ̀ bá ní bẹ́ẹ̀ bá láwọn ẹran lọ́dọ̀ fi nínú àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin yẹn tí ànábì tó máa kẹ̀ pé bẹ lára rẹ̀ jùlọ òun náà lè wúrẹ́ àwọn ewúrẹ́ àti àtakọ rẹ̀ àtabo rẹ̀ wọ́n wà ní hadith pé ẹ kírun níbi tí wọ́n bá ń ń sin àwọn ẹran mẹ́mẹ́ fa innaha baraka ni ẹ̀yìn tó lálùbáríkà jù láàrin mẹ́rẹ̀ẹ̀rin òun náà ni ẹran kéékèèké tó kéré jù láàrin wọn kì í wá sí náà ló láàjù fún ẹran léyà ká má sì gbọ́ torí ọlọ́run fún kálukú ń tiẹ̀ tàbá ní sáàtù àti záàtù kátìlábáwá rẹ̀ sáàtì àwọn ẹran ìgbàǹgbà fún níbi iléyá ewúrẹ́ ọ̀lọ́lá tó àgbò àgbò nàmbà wán tó lẹ́yìn wá àgbà náà kí ló tẹ̀lé ràkúnmí lẹ́yìn wá àgbà náà kí ló tẹ̀lé màálù ṣe mọ̀ pé ewúrẹ́ lọ́lá sílẹ̀ níbi ẹran iléyá níbi àwọn nǹkan mìíràn ràkúnmí nàmbà wán níbi àwọn nǹkan mìíràn àgbò nàmbà wán níbi àwọn àjọṣe mìíràn ewúrẹ́ nàmbà wán lápẹjú ní ìsìn ọfẹ́ ṣe ọfẹ́ fáwọn èèyàn ní sàárà jẹ náà wọ́n bá fẹ́ pẹran ní ọjọ́ lè rí pé ìwú lọ́dọ̀ àjù pé kọ́ pa ewúrẹ́ ni náà lọ́dọ̀ bá pa ọfẹ́ ṣe wà nìka ẹran pa bẹ́ẹ̀ sọ fún Abdulrahman bin ewúrẹ́ alhamdulillah mo ṣe wàlímà kan àwọn máa jẹ́kọ̀ fún wa àfá àbáṣọ̀kè súnà ọmọ jẹ́rì ìdáṣekẹ́ ẹ̀yà àfá ewúrẹ́ ní kàràpá kí sí tọ́mọ́ tàà ṣe o tààrà àmì tí mo ṣe kẹ́yìn mọ́ ewúrẹ́ ní kàràpá ṣùgbọ́n níye nọ́mbà tó lè kárí <laughs> àbí nǹkan kan lára torí kí kò lè àfi wá àlùbáríkà ni àfi sábà bí ni ara wọn abítà àti máa ń rí bùkún ọlọ́run nìyẹn ewúrẹ́ jíjẹ ọ̀dà ju màálù jíjẹ lọ ewúrẹ́ jíjẹ ọ̀dà jíjẹ lọ ní ti àlùbáríkà náà sọ náà wọ́n ní àṣẹfẹ́ parí tíra yìí afẹ́ parí àlẹ́wọ́bíyà yìí ní ẹ̀kọ́ tó ń bọ̀ inṣáàlá sí báyìí àyẹ̀mọ́ wọ́n ní òun náà ni ẹran kan tá a máa ń dúró lọ́jọ́ léyà yawmun nahar lọ́jọ́ léyà náà ń pè yawmun nahar <clears throat> nahar òun náà ni ká dùn nǹkan lọ́rùn wọ́n sọ léyà ní yawmun nahar torí pé ọjọ́ náà náà là bẹ̀rẹ̀ láti máa pa ẹran fọdún wa ayyamu tashriq bákan náà a lè ẹran léyà náà láwọn ọjọ́ mẹ́ta tuntun tẹ̀lé ọjọ́ léyà náà lẹ́yìn yóò wà jẹ́jọ́ mélòó máa ọjọ́ mẹ́rin taqarruban ila Allah a máa súnmọ́ ọlọ́run ọba a máa súnmọ́ ọlọ́run ẹnì kí n pẹ́ ẹran ilé akọ́ akú mo fi ń wá sí òkè ẹgbẹ́ kí mẹ́rin a fi súnmọ́ ọlọ́run níta wá fi súnmọ́ ọlọ́run tó ẹ̀ka tó láàrin náà o nínú nǹkan tí ó dáa jù náà ní kí sọ ẹran ilé onáà ní ká máa rẹra léyà ká máa fi ba aládùúgbò wa nínú jẹ́ ọ̀sẹ̀lẹ̀ láwùjọ wa ẹ̀rọ léyà tó bá rà tó bá ti mọ̀ pé ó ṣe dáadáa tó o sì mọ̀ pé àwọn èèyàn mọ́jẹ̀ ká yóò rí tàbí tí ẹ má mú wá tí ó fi dijọ́ kí ni alẹ́ ọdún kọ̀la àwọn bá dúró lálẹ́ ẹ̀hẹ́n mo wọlé lálẹ́ ẹnìkan àárí ṣùgbọ́n ẹlòmíràn kọ̀ọ̀sẹ̀ kan ló ti mú tiwa ìwájú ta rẹ̀ ní oṣù tó àwọn ọmọ wa máa búra wọn bẹ̀ pé bàbá tí ọ̀rẹ́ ẹran bàbá tí mẹ́rẹ̀ ẹran bàbá tí ẹran ẹran yóò tẹ́ran wa subhanallah kí la fẹ́ gbà ń bẹ ní ọ ẹran ilé àfi sin lọ́hùn gbogbo tá a bá fẹ́ fi sin lọ́hùn àmọ́ dọwọ́ bù àìjá yóò rí àfi tí kọ̀ǹdíṣàn bá gbé agbó wọn gbọ́dọ̀ rí mo rò bó yé wa ẹran ilé yá àmá fi túnmọ́ ọlọ́wọ̀n bá wọn subhanahu wa ta'ala so nǹkan mẹ́ta ló wà nínú definition yìí àmá ju ẹran iléyà lọ́nà ní àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ẹran tá a fi pa mẹ́rin náà ẹlẹ́ẹ̀kẹta àwọn ọjọ́ tó jẹ́ sí pé àmá ń pa ẹlẹ́ẹ̀kẹrin nǹkan mẹ́rin ló wà nù ẹlẹ́ẹ̀kẹrin a kò gbọ́dọ̀ fi súnmọ́ kankan àyàfọ́lọ́wọ̀n bá subhanahu wa ta'ala ìjọsìn ni o wàláhì ìjọsìn láni o nínú àwọn nǹkan tí máa ń mú ọkàn balẹ̀ ọmọ ìyá mi mi òun náà ni kó se ìjọsìn ẹran kí sí ọ̀nà kọjọ́ léyà èyà máa ẹran tó tó tọ́kàn rẹ bá ń fi kìlàkìlà tọ́kàn rẹ ọ̀bá lẹ̀ lọ́ọ̀rẹ́ ẹran kọ́ pákó fi sinú ṣùgbọ́n pa fún nǹkan kan pa nítorí ọlọ́run kékeré ẹran kó o ṣe é tútù tọ́ pa náà ha fáwọn èèyàn ó dàbò ní gbé délé níbi tí pàrọ̀ ló ti há ìjọsìn ńlá ni o lásán kọ́ láwọn ọba sọ pé kó inna salati wa nusuki ah! ọlọ́run dákọ̀ ẹran lẹ́yìn o kọ̀ dákọ̀ àwẹ̀ kọ̀ dákọ̀ hajj kọ̀dákọ̀ gbá kọ̀dákọ̀ àwú ó fẹ́ràn tẹ̀lérun lẹ́yìn sheikh islam ibn rahimahullah ta'ala ó ní pípa irun ìjọsìn ẹran pọ̀ mọ́ irun náà al-Qur'an fasalli li rabbik wọ́n ní àwọn ààyè yìí ó fi yí wáyé pé pípa jọ́sìn ọba ọmọ tóbi o tí wọ́n ní ẹ bá tẹ̀sí ẹ̀wọ̀ rahimahullah àtàwọn náà wọ́n ní mímọ́ wọ́n lè má tẹ̀sí ẹ̀ òyọ́ ọba bẹ́ẹ̀ tọ́ba yẹ pípẹ́ ẹran kò fi sínú ọba tọ́ba yẹ̀wò ọba bẹ́ẹ̀ wọ́n náà tẹ̀sí ẹ̀ òkọ́ yẹ̀wò ọba bẹ́ẹ̀ tọ́kàn rẹ̀ ọba balẹ̀ ìwọ pẹ́ ẹran kò fi jọ́sìn fọ̀nà ọ̀hún torí pé ìjọsìn lánàá àwọn èèyàn wa máa ń sá fún àwọn onímọ̀ sọ yí pé afúgbọ́dọ̀lẹ̀ wọ́n ní ìjọsìn tó dáa jù tí máa ń fi ara ṣe kò sí nítọ́ ṣáájú ọ̀run kíkì nọ́mbà wán nìyẹn ìjọsìn tó dáa jù máa ń fowó ṣe kò sí nítọ́ so ká máa gbàgbọ́ yé ẹ̀sìn yìí ká sì má máa wò pé wọn láì orí wà ń púpọ̀ ká máa wò pé orí wà ń

ẹni tó lágbára láti ṣe nǹkan nù ṣẹ̀ríà gbọ̀wó láàmà mọ́ òun náà ni ìgbà tá a bá yọ nǹkan tó jẹ́ dítì ọ̀ràn àyàn tó ju ẹran tí wọ́n ní kọ́ pa yìí lọ tó bá yọ kú tó sì rí yọ kú tó bá sẹ́kù ńlẹ̀ ó sì dọ̀nà àyàn fún bí kò pa àyàn léyàn ó ti lágbára nìyẹn àwọn òun ni dítì ọ̀ràn àyàn fún tó jẹ́ ìjọsìn owó níná òun náà ní ká tọ́jú ẹ̀mí ara wa pẹ̀lú nǹkan ọ̀ràn àyàn ìdíwé mo ní kan tọ́jú ẹ̀mí ara rẹ kó pé mo ti ra bàtà kan mo tó fẹ́ ra kan sí pẹ̀lú nǹkan kò ṣeé má nì oúnjẹ náà ọ̀jẹ̀ gbèsè nínú ilé tó wà ọ̀sánwó ilé rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn aya rẹ̀ àwọn òbí rẹ̀ lẹ́yìn lẹ́yìn tó bá wá sẹ́kù alqadiru alayha ọlágbára ni tó o bá ti ṣe lórí bá àfáà wá ti gbé kalẹ̀ láàrin yìí ẹlẹ́sẹ̀ ni wọn lórí bí wọ́n ti gbé kalẹ̀ láàrin kí ló kọ́ rẹ̀ ń jẹ́ ẹlẹ́sẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tó fẹ́sẹ̀ nílẹ̀ jù òun náà ni annaha sunnatun mu'akkada ọ̀rọ̀ tó fẹ́sẹ̀ nílẹ̀ jù ní kí ẹran náà ni tó jẹ́ sí pé kò lóòrìn tó nǹkan náà ní súnà lànà mọ́tà tí ní súnà tó mọ àkádà wọ́n ní bá ti máa túmọ̀ rẹ̀ ní pé súnà tó ti fẹ́ẹ̀ di kíni ọ̀ràn ó kù díẹ̀ kọ́dọ̀ náà ìyẹn ló fi jẹ́ sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ màsáyì làbí àwọn àkàm àwọn ìgbàdí ẹ̀sìn táwọn onímọ̀ kan máa pé súnà tó mọ àkádà ni àwọn àfáà mi ọ̀sọ̀ pé ẹ̀gbá wájibà ọ̀ràn náà òye ẹ̀mọ́ bẹ́ẹ̀ ni tàhíyàtọ̀ èsì alman ah. irú ẹ̀ náà ni ká ti bísmìlá irú ẹ̀ náà ni àkọ́ bá nù sẹ̀ríà tó jẹ́ sí pé súnà mọ̀ àti irú ẹ̀ náà sọ̀látìrà àyìn dẹ́yìn ìwọ̀n ọdún gbogbo àwọn nǹkan yìí tó bá ti gbà pé ọkùn súnà tó mọ̀ àkádá bọ́ bá wádìí mímọ̀ síwájú sí ọ bá àwọn àfáà kan tí pé kí ló kọ́ ọ̀ràn yẹn wájúbà rẹ̀ lè nà ayé nǹkan àná bó ti wọlé ọjẹ́ bàbá pè ní súnà tó ti fẹ́ ọba wà bàbá sì ọ̀ràn yẹn náà ni ó káká wọlé bí káàbá sí ẹlẹ́sẹ̀ ní mi báyìí ìyàtọ̀ láàrin méjèèjì ni pé téèyàn ọba sí lórí ọ̀rọ̀ yìí pé súnà mọ̀ákádà ni súnà tó fẹ́ dọ̀ràn yẹn olúwa rẹ̀ kí ni àtọ̀ láàrin súnà tó muakkada àti wájìbà télọ̀ wájìbà súnà tó muakkada àti súnà àti wájíbà náà là ń ṣe different àfẹ́ differentiate láàrin ìlú wájíbà téèyàn ọba sí ẹlẹ́tẹ̀lẹ́yàn tàbá ní ẹran ilé apípa wájíbà ní ọ̀ràn èèyàn ni ẹni tí ọ̀pá tó sì lágbára kí ló pẹ̀ ẹlẹ́tẹ̀ tàbá wá ní súnà tó mọ àkàdà súnà tó ti fẹ́ ẹ̀dọ̀ ọ̀ràn èèyàn ni ẹni tó lágbára tí ò sí sẹ́lẹ́sẹ̀ ni àbí kìí sẹ́lẹ́sẹ̀ kìí sẹ́lẹ́sẹ̀ tí ò sí kì í ṣẹlẹ́sẹ̀ tá a bá ti pé súnà tó ń mọ àkàdà èyí tí mo fi béèrè kwẹ́sàn yẹn torí pé ìgbà mi àmọ́ wà tí àbá ń lọ gèrè àwọn tá a wà lójú ọ̀nà wíwá mímọ́ tí ọmọ yìí ti fún alásáré gbọ́ yé ṣùgbọ́n àwọn tó ń gbìyànjú dúró àfáà mi télọ̀ ni àbí oníbi tí ń lọ láwọn ọ̀sùn fẹ́ràn mímọ́ oníṣẹ́ mi ṣùgbọ́n fẹ́ràn mímọ́ àtàwọn mi bẹ́ẹ̀ náà láàrin ara wa bá wípé asáfẹ́ràn ẹ̀kọ́ lọ́jọ́ ká máa wá sílé ẹ̀kọ́ ṣùgbọ́n nílò pé ká máa rìpíìtì nǹkan kọ̀ọ̀kan bí ẹ̀mẹ́jì àbí ẹ̀mẹ́ta kó tó di pé á ti kíni á gbà dáadáa sára ìdí nìyẹn súnà tó mọ̀ ákádà náà súnà tó ti fẹ́ di ọ̀ràn yẹn wájíbà òun náà ni ọ̀ràn yẹn tí wọ́n ti pé nǹkan lọ́ràn yẹn bí èèyàn bá ṣe yóò jìyà ẹlẹ́sẹ̀ ọlẹ́tọ̀ tọ̀ lórí eléyìí onímọ̀ wa yìí wọ́n ní ọ̀ràn yẹn ní o fẹ́ni tó lágbára láti ṣe wọ́n sì mẹ́rin wa kódà wọ́n sa tó tónú dáadáa lábẹ́rẹ̀ tí wọ́n mẹ́rin wa lórí ẹ̀rí wọ́n sì ní agbára ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n mú wa òun ọ̀rọ̀ tí ànábì sọ sallallahu alaihi man tí ọ̀ wá pa ọlágbára kò sí arábìnrin arábìnrin mọ́ dé ibi o sọ̀nàbà kó mọ́ lè gbèrè gbèrè ibi kì í ṣe kọ́ mọ́ kírun ẹ̀rùn báwọn obìnrin ti háyìbò lọ́wọ́ wọ́n wà wọ́n kà wà lọ́ọ̀kan pé káwọn náà ṣe wọ́n ní wọ́n ti ẹ̀ mọ́ wà gbèrè gbèrè kó lè ọlágbára àti pẹ̀ràn ó sì pẹ̀ràn ànábì ní mọ́wà ayédè ó ànábì wá ní mùsọ̀láàna kò pé mùsọ̀lá lásán mùsọ̀láàna gbogbo ibi tí ìdì bá ti wà tó jẹ́ pé ìdì tó wà lábẹ́ ìsìláàmù ni ẹni tó bá lágbára láti pẹ̀ràn tí ọba pa ànábì ní ọmọ wà ayédè bàbá lè mọ́mù wa ń kọ́ nìsín lè mọ́mù tẹ́ kí òun náà ló kí òun fáwọn àjàmọ́ ó sì lágbára kò jẹ́ yóò sì lọ kírun fún wa anábìsí náà gbọ́dọ̀ dé máa sára ọ̀gbọ́dọ̀ dé yìí náà ìbí rẹ̀ ní kọ́ wá kírun fún àyàn igbákejì rẹ̀ ní kọ́ wá yìí torí pò ń pẹ́rẹ́ ní ibi àwọn oní tó láàrin ọwá lè kọ̀m̀píà èwo ló lágbára jù nínú òfin ṣẹ̀ríà sọ̀látù lẹ́yìn jùlọ lágbára jù ní àbẹ̀nàléyà ọ̀yà ìsúmìnà àwọn onítọ̀ ọ̀bá sí kan mọ́wàá sí kan ọ̀yà kọ́ ọmọ pé nǹkan bẹ̀rẹ̀ ojú rẹ̀ gan ojú kan ni ta bá ní ìwọ ọmọ yìí tó bá ti ṣe nǹkan báyìí o mi ò ní fún ọ ní nǹkan báyìí ìwú ló lọ́dọ̀ wa nǹkan tá a ní ó ṣe mi nǹkan tá a ní gan nọmba wán ojú nǹkan a ní àní fún a kàn fẹ́ fi ọ pé kó lè bá a ṣe tọ̀hún ni ẹlẹ́ẹ̀kejì ni pé táàfin máa mọ̀ pé ti sọ̀rọ̀ òun náà ni pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ọmọ ènìyàn al-ibadatul maliyya ìjọsìn máa ń fowó ṣe a máa dẹ́kẹ́ bẹ́ẹ̀ ẹ̀yìn ara ẹ̀kẹ́ a máa di ẹ̀kẹ́ máa lọ́wọ́ ẹ̀yìn ara rẹ̀ lè gbọ́tù máa ẹ̀kẹ́ ẹ̀yìn ni pé ọlọ́run lọ́mọ yọ ọ̀pá tí kálukú ti kí lónìí nínú náfìlà lóru wá bí náírà mélòó ló ti ṣe sàárà lẹ́nu báyìí náírà mélòó ló ti ṣe sàárà lẹ́nu ah ìjọsìn táwọn fowó ṣe ẹni tó lọ́wọ́ bá bọ̀ fún kọ́mọ dúpẹ́ o wọ́n láì ṣe ńlá nígbà tó dé títí ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ́dí wa wọ́n mọ̀ wá èèyàn làwọn náà wọ́n rí pé àwọn èèyàn wà ayé ṣùgbọ́n bí ẹran dé ìta ti fowó ráì náà ni wàhálà dé man lahu sa'atun falam yubahi fala yaqrabanna musalla náà ẹ̀rí tí wọ́n fi sọ pé kápẹ̀rẹ̀ léyà ọdọ̀ náà ẹ̀yìn sí fún sáfáìn ẹ̀yìn oníṣẹ́ oṣù gbogbo ẹ máa fọkàn sí pípẹ́ ẹran léyà ní ọ̀rẹ́ ń tọ́ láhùn tó àwọn oníṣòṣù oníṣòṣù pẹ́ẹ̀nì àti ìwé ní gbogbo ìgbà ó ti ṣírò bọ́jẹ́tì lóṣooṣù bẹ́ẹ̀ ni àbúrò ẹ̀kọ́ gbogbo wa náà àwọn oníṣòṣù ẹ̀pọ̀ bíbà ẹ̀tọ́bi méjì àti mẹ́ta tẹ̀wà ní bẹ́ẹ̀ àwọn oníṣòṣù ẹ jẹ́ ká fọkàn sí ẹ̀sìn ọlọ́run ẹmọ́jà ríra wa pé àánú kò ṣe é ṣeéṣe gbogbo wa pátápátá ẹjẹ́ àfọkànsẹ́sìn ọlọ́run láti mọ̀ sí gbogbo nǹkan tí wọ́n bá ti pè wá sí nínú ìjọsìn tá a fara sí tá a fowó sí ká máa sáré sí o ọlọ́run bá yìí sọ̀rọ̀ kan náà won wọ́wọ́jú lè ṣe lè láàbí annahu lamma naha man kana za sa'atin an qurban al musalla idha lam yudah dalla ala annahu taraka wajiban fa ka annahu la idata fi taqarrub bi salati lil 'abdi ma'a tarki hadha al wajib نعم ما تمالي من واقع عن مخنفي ابن سليم يا الناس إن على كل أهل بيت في كل عام الرجاء الرجبية نعم علمي توني tí wọ́n tún fi sọ pé àní ẹran léyà ó wà compulsory gan ìsìnkú àfojú kékeré o ìgbèrè mi ìsì lọ́mọ́kà o ìgbọ́dọ̀ pẹ́ran o ìsì dàlájì tó ti máa rì ní ẹ̀ ń bá máa rì ní máa pa ẹran léyà tó ti kọ́lé yóò bá lónìí wàhálà nínú gbèsè ayé wọn gbogbo tọ́lọ́wọ́n ọba òmù ló fún wa làwọ́ hajj mọ́ ìjọsìn tọ́lọ́wọ́n mú wa bí wọ́n fẹ́ lọ hajj ní ìsìn gbogbo òfin tọ́lọ́wọ̀n mú wá fún hajj àwọn ọkà ẹlẹ́ntí wa bẹ́ẹ̀ náà lọ́rọ́ léyà bọ́ọ̀bà tí lọ hajj lọ́ba pẹ̀lú léyà báyìí láyé ìgbà kan ìmọ̀ ti dé o ojú ti tẹ̀yìn aláyàn kan o láyé ìgbà kan wọ́n pariwo lé olórí ni pé ha ah, àbẹ́ẹ̀ rí wọ́n lè sọ pé òní dẹ́ẹ̀mí níbi tí wọ́n máa ń dẹ́rù báyìí àwọn òpè sábàkà tí wọ́n máa ń dé lọ apẹ̀rẹ̀ tí wọ́n máa ń dé tí wọ́n bá ti má kàdé nìyà nígbà kan téèyàn bá dé wọ́n máa ń dẹ́rù báwa lórí ọ̀pọ̀ sábàkà sáàmà sábàkà àbí sẹ́ẹ̀mà sábàkà alhamdulillah kò tó nǹkan gbòòrò má àbí àwọn arúgbó kan ló tó kù lẹ́nu ẹ̀ báyìí sábàkà yìí níbi tí àwọn èèyàn máa dẹ́rù bá wà dé ńgbà náà pé tọ́ bá ti dé tó ti lọ mọ́ka orí òsè kíni orí ọmọ àfọ subhanallah sẹ́sìn ọlọ́run lọ́yẹ̀ kẹ́ máa dẹ́rù bá yàn mẹ́kọ̀ọ́ lọ́yẹ̀ kẹ́ pé tọ́ bá ti dé orí rẹ̀ ó pè ní sẹ́wọ́n wí nìyẹn á jẹ́ ọmọ wù yẹn sí àwọn ẹni orí ọ̀fọ̀ ẹ̀rí bí wọ́n ṣe àkátà rẹ̀ wọ́n tàkìtì tó yẹ ká wí síbi tí ọ̀dà wọ́n kò tọ́ bá pẹran lé aláìsí láìsí lọ òní bẹ́ẹ̀ nù wọ́n ṣe pé òní rájì sí ń gbà mí wọ́n ṣe pé òní rájì sí kì í ṣe bẹ́ẹ̀ o ẹ hadith eléyìí òní nàbí ó láwọn dúró lọ́dọ̀ òkúfù yẹn ẹ̀rí pé tá a bá ń ka àwọn arkan alhaj àwọn ọ̀dọ́gbọ́ wà ní òkúfù bí àrùn kájú lára olùjẹ́ ti pé láàárọ̀ fà àmọ́ jókòó ń bẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ní ká dìde àmọ́ jókòó ń bẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ ní ká dìde ká pé ó ní kúnnà òkú fan inda nabi sallallahu alaihi

wọ́n tó dìde ń gáàgùn ló kọ̀ rẹ̀ awọn ẹ gbọ́ àwọn àlàyé yẹn yí wọn bí yàn bá jókòó ẹni tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ìjókòó náà ni kò náà wà bá a bá dìde ẹni fẹ́ bá wa sọ̀rọ̀ kò náà dìde pẹ̀lú wa ni bá sọ̀rọ̀ jókòó àgbàlagbà sọ̀rọ̀ ọjọ́ mọ́ ìwọ náà wà lẹ́yìn tí oníkí bàbá rẹ̀ ó gbọ́rùn òkè báyìí nìkan máa wọ̀ ni ìwọ náà wà lẹ́yìn ó jókòó ọ wà lẹ́yìn eléwọ̀n èsè títẹ̀ fún yàn ẹ̀kọ́ nù bẹ́ẹ̀ náà ni tí àgbàlagbà bá wà lórí ìnàró tọ́mọ rẹ̀ wá fẹ́ bá sọ̀rọ̀ ọmọ wá dìde ọ́n bá bàbá rẹ̀ sọ̀rọ̀ wá ní kúnlẹ̀ bẹ́lẹ̀ ìwọ bàbá náà kí ló kọ rẹ̀ ó ń gáàrú ló kọ rẹ̀ ó tẹ̀lófin ọlọ́run ṣùgbọ́n máa wo bóò ló ṣe rọrùn tó láti àwọn sọ́dà fún oúnjẹ fẹ́ kíyàn gan rìn lẹ́yìn àwọn ẹgbẹ́ dáhùn bá ń lọ síbi kan láwa ń tiwa láwa ń lò dé ń tiwa lè máàmù ni ó ṣe kíni ní ọwọ́ àwọn ayé gbogbo jàmá mo ní ó lò sí ẹ̀yin ni ẹ̀yin lè máàmù ẹ máa gbọ́ bá ń ná ẹ púpọ̀ ńlẹ̀ dáhùn ojú yín kọ̀ọ̀kan wọn. àwọn yìí àwọn jàmá ọ wà lẹ́yìn ìmáàmù ọ wà ní iwájú. bá a fa bá ń lò dé gbogbo àmọ́ kíw ẹ̀yìn ni oníwà wáyé tí jama kan bá sáájú ìmáàmù wájú ẹ̀ ìmáàmù ọmọ suspect ẹ̀ pé ẹ̀hìn mo ti máa náà tó ń gbẹ́mi ní kíni wọ́n gbẹ́mi lẹ́sẹ̀ bẹ́ẹ̀ sì ni ìpìlẹ̀ ní pípa bá ń lọ bì kan àwọn tó bá tẹ̀lé wa kan wà lẹ́gbẹ̀ẹ́ wa lọ́dà tí kò bá sáàyè tó fẹ́ àwọn díẹ̀ kan wà lẹ́gbẹ̀ẹ́ wa lọ́dà báwọn sára kò ti tẹ̀lé torí pé tí ẹ̀ bá wọn wájú àwọn ẹ̀ bá wà lẹ́yìn yẹn yóò feel proud tọba wẹ̀yìn báyìí tọ́ra àwọn èèyàn tó pọ̀ lẹ́yìn rẹ̀ ọ̀gá hẹ́n èmi lọ́lọ́run kẹ́ tó báyìí àfẹ́ ah, bẹ́ẹ̀ àwọn sẹ́lá fi ṣe bẹ́ẹ̀ wọ́n máa pín káwọn ṣùgbọ́n ọmọ akẹ́kọ̀ọ́ tó wá ní kọ́ wá dúró lẹ́gbẹ̀ẹ́ wọn òun náà wà ló ládàbí kí n ládàbí tí wọ́n máa ń lò wọ́n ò rí pé díẹ̀ ọwà tí ẹni tó jẹ́ àfa àwọn àbí ìmọ̀mọ́ àwọn tó fi ṣáájú àwọn díẹ̀ bá sì máa ṣe kódà lórí ìjókòó tó a bá jókòó tí a bá gbé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ sẹ́gbẹ̀ẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó bá lójú tì nítorí ẹsẹ̀ ni kíkọ́ rárá sún àga díẹ̀ kódà kọjá pé sẹ̀ńtímítà díẹ̀ méjì ni ó wà láàrin àga àfa àtàgà kẹ́yìn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ká pé gbogbo ìgbà lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn àwájú lọ́dọ̀ annabi sallallahu alaihi wa sallam faqal annabi wa sọ pé ya ayyuhanna ẹ̀yin ènìyàn àwọn jámìn pẹ̀lú ènìyàn bẹ̀ yẹn àwọn ènìyàn tó pé ní o àwọn mọ́mìn ènìyàn bá sọ inna ala kulli ahli baitin fi kulli amin udhiyatan wa atira ọdọ̀ náà yàn jámìn ọdọ̀ náà yàn fún gbogbo ara ilé kọ̀ọ̀kan lọ́dọọdún pé kan máa pẹ̀ràn léyà àti ẹran rajab àti ìrọ̀ ní Rajab ẹ̀rùn tó máa ń pa ní oṣù Rajab àti yẹn ti wà ó ti wà Islam wọ́n máa ń pa ní Rajab àtàlóró náà bẹ̀rẹ̀ àti ìrọ̀ àwọn ìgbà gan lè pèsè ẹ̀ máa tún máa na pè ní àti ó fi ipá àwọn náà gan-an wọ́n ti jìnnà sí kinní òun أنا عنه يعني التي يسميها الناس الرجبية هناني يعني أنا كما ممكن الرجبية لكن بعد أنه بحية بناني من الرجبية أنا كما ممكن أنه يعني رجب سواء كيسي أنا تبا شريع بموضوع بعد وقد نسخت العتيرة بقوله لا فرع ولا عتيرة أنا بتنيه ما بموضوع ẹ má pa ẹran ọjà bí yàmà ṣùgbọ́n parí ṣùgbọ́n ni wọ́n má pa àmọ́ pa ọ wà náà òfin Islam àwọn kankan àti àṣẹ tẹni àmọ́ ṣe wọ́n ṣe ànábì sí ní ṣe yí pé sallallahu alaihi wasallam ní ṣe yí pé mọ̀ ẹ́ pé abá tó tẹ̀sí pé kò sí tó tako ṣẹ̀rí àmì ìpìlẹ̀ ní pé gbogbo nǹkan tá a bá bá nínú àṣà wa tí ọba ti tako ṣẹ̀rí àkámọ́ ṣe lọ títí táàtẹ̀lẹ́rì lọ́tọ̀ fún oríṣiríṣi nǹkan àrẹ́bì bá ní àṣà wọn sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ àpúrúfẹ̀ torí bí wọ́n wù lọ́tún lọ́sí àtòkè àtàlẹ́ rẹ̀ àti inú àtòdé rẹ̀ wọ́n ọba ń tọ́ta kún sẹ̀rí àmì so wọ́n gbọ́dọ̀ gbá wọlé kó tó di pé wọ́n máa sọ fún wa pé ẹ má pa á mọ́ bóyá ní àwọn ìdí kan àbí kejì wọ́n ti wọ́n má pa ẹ̀ràn yẹn mọ́ náà wà náà kò wọ́n ní kì í sọ̀rọ̀ ayẹ̀ ni pé nígbà tí wọ́n ti pa àtúnyọ̀rọ̀ rẹ̀ ni wọ́n á pa odòhíyà náà náà wọ́n fi ń sẹ̀rí náà wà ń jó ń dóbi. naam hadith eléyìí náà wọ́n fi sẹ̀rí kọ́ra ayẹ̀ ní ká pa iléyà. ọyọ́ bí n ta sọ fún wa níbẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ méjì ní bẹ́ńbẹ́ súnà mu'akkada súnà tó mu'akkada aw wajiba wọ́n ní ànábì sallallahu alaihi wa sallam Jundub bin Sufyan al-Bajali radiyallahu anhu wọ́n láwọn rí ànábì lọ́jọ́ léyà àwọn rí ànábì lọ́jọ́ ọdún léyà sallallahu alaihi wa sallam mọ́ta ń pé sẹ́mọ̀ máa gbọ́rọ̀ èèyàn tí ò ní rí sàbẹ̀ yìí sọ pé mo rí ráì mo tún wá gbọ́ tí ń sọ pé ẹni tó rí èèyàn tí ń gbọ́rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lẹ́tẹ̀ńlẹ̀ ju ẹni tó gbọ́rọ̀ èèyàn tí ò rí lọ nàá ká gbọ́ ṣùgbọ́n kò ní wọnú ọpọlọ a rí tá ju ń tá à ń nínú àwọn equipment tá a fi máa kọ́ ni lẹ́kọ̀ọ́ òun náà ni pé torí ọmọ bá kú pọ̀ tó bá kú púpọ̀ ẹ máa gbìyànjú pé gbogbo nǹkan tí ẹ bá máa kọ́ ẹjọ́ máa rí láti kòtẹ́ bá ń kọ́ lórí pé practical yọ ọ̀ràn lọ́wọ́ púpọ̀ gbìyànjú ilẹ̀ kò kú lórí tó ọba lọ kọ́ sí ọwọ́ yọ ọmọ náà ní padà torí pé ó kú rí bí bá ń gbàgbé ẹ̀ nínú brain ojú ẹ̀ tó ṣeré òun yóò ọmọ bí ó ti máa ṣe padà níta àfojú rí táà tó ń gbọ́ ọ̀làgbàrà ìwé ẹ̀mí wà ní hadith àwọn ní hadith wọn ọ̀tàdé mú wọn pẹ̀lú ẹ̀ wọ́n fi fi ọ̀rọ̀ rinlẹ̀ tọ́rọ̀ bá takora wọn ẹnìkan sọ pé mo gbọ́ tánàbí sọ báyìí ẹnìkan ní mo rí ànábì mo tún wá gbọ́ tọ́rọ̀ wọn bá takora wọn tí hadith yẹn sì bẹ́tì rẹ̀ bá sì jàǹbá fún ọ ojú rẹ̀ ò lè tàn ọ́ jẹ ó fojú rí ó tó fetí gbọ́ ilé ìlàgbà ìdí tí wọ́n fi máa ń múrù nǹkan báwọn nínú hadith ó ní ṣahidtu nàbíyà sallallahu alaihi wa sallam yawm an-nahr mọ orí ànábì lọ́jọ́ ọdún léyà ọwọ́ sọ pé ẹ má ẹ má léyà kó tó kírun kọ́ ẹni fi ọ̀pọ̀ ẹnu tó lọ yìí so tó bá ti lè pa báwọn àwọn ènìyàn ọ̀pọ̀ àmì ni o wọ́n ní ha kí ló fàṣẹ fi ní kọ́ pa mí ìhà ààyè rẹ̀ wọ́n ní ajẹ́pọ̀ ọ̀ràn yẹn nìkan tí kì bá sọ̀rọ̀ yẹn ha bóyá yáwó ṣe tó ṣe ń ga lẹ́rẹ̀ rẹ̀ àwọn ìfàlejò àyín ìdí màkàánà ha ọkọ̀ ọlọ́ọ̀rẹ̀ ara mi ni o wọ́n tí kì bá ṣe bọ́ bá jọ ọ̀ràn yàn kí ló bàtà fi ní kọ́lọ́ fún ọ̀pá mi láàyè ẹ̀yìn wọ́n fi ọgbẹ́ ètò kò sí wàhálà nígbà tí èkúkú sọ̀ràn yàn kò ní ìdíkọ̀ ọ̀pá mi. ọ̀mọ́ ńlá mi yẹ́sùbá fàrí yẹ́sùbá ọ̀rọ̀ jẹ́ tó wá sọ ń parí ń pé ẹni tí ò bá tí ì pẹ́ràn ó máa kírun tán ló ń sọ òun ànábì kírun tán jọ́ náà wá sọ fún fálíyọ̀ ayé àti fálíyọ̀ dùbà ẹni tó pa bìfọ́ kó tó kírun kọlọ̀ tó pa ẹni tí ò tí ẹ̀ fẹ́ pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́ya tó kí ni kọ́ya pa wọ́n méjèèjì papọ̀ sójú kan náà ẹ̀tọ́ wá ní súnà tó mọ̀ ákàrà kan súnà mọ̀ ákàrà kí ni wájìbà ọ̀ràn yìí bí tí wọ́n mẹ́rin náà fi sọ̀rọ̀ ń palẹ̀ pé wọ́n wà lọ́ọ́ yọ̀rọ̀ nfẹ̀lẹ̀ òjò làásì yaman máa làámùrù bìlẹ̀ yàrá láàrin yìí ẹ̀yẹ ká sáǹfààní kan mẹ́ ọ̀rọ̀ tẹ́ nàbì sọ sallallahu alaihi wasallam ni man dhabaha qabla an yusalli an yusalli ẹ̀ ń bá pa ẹran before kó tó kírun ẹ̀rí fún lọ́dọ̀ wa ń yẹn bá ti tán tí tán yóò kótóbà wọ́n yìí àti lẹ́yìn bá ti kí ń tán kótóbà tán àyíkẹ́kọ̀ọ́ lè mọ́mù ń pa èmi ọ̀parí o <laughs> mi ọ̀pẹ̀ran yìí bì mọ́ gbára léyà o ṣùgbọ́n mi ọ̀pẹ̀ran yìí bì rí nígbà àwọn òkè yìí bì fún ìyàrí láyé àfijọ́ kòró nìkan ni mo kí yìí bì fáwọn jẹ̀mọ́ mi nù léyìn ọdún tọ́lọ lọ́rùn yẹn mo kí yìí bì fáwọn ará ilé àti ìyàwó àdọ́mọ àti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n wà nù lé àkíyèdì a first time àti ń kí wọn kì í sì ṣe léyà ìtúnú ni lọ́dọ̀ wa ń rí báyìí tí èèyàn bá pẹ́ ẹran tán tí wọ́n bá kírun tán wọ́n ṣe kótóbà lẹ́yìn kótóbà àwọn jàmáà ọwọ́ àrètí ìmáàmù kan pẹ̀ràn tó bá pẹ̀ràn tán wọ́n wá lásàkàtà wọ́n wà ná ọ̀bẹ sí òkè báyìí wọ́n á kí Allahu Akbar ń bò lẹ́tìrí lẹ́wọ̀n ẹ fẹ̀ jẹ́ hàn jàmáà yìí ọ̀bẹ yìí ṣe ń dá àmà náà sókè láàrin ibi tó bá pọ̀ sí ọmọ ń dáná nítorí pa ọ̀bẹ sọ̀rọ̀ lọ ọlẹ́ni kẹ́nikẹ́ni nínú yóò kọ́ gbọ́dọ̀ mú ọ̀bẹ àbídà kọjá nínú mọ́sálásí wáyé o sọ̀rọ̀ lọ wáyé ẹnikẹ́ni nínú yóò gbọ́dọ̀ mú ìdà àbí ọ̀bẹ kọjá nínú mọ́sálásí wáyé ṣùgbọ́n tó bá yẹ kí láàbù ọ kọ́yà àfọwọ́ rẹ̀ sẹ́yìn fúyẹ́ ọ̀bẹ lẹ́nu àbí ìdà náà lẹ́nu kọ́yà àfọwọ́ mú ẹnu ẹ̀ báyìí mú lẹ́nu báyìí tí yàn bá ti mú ìdà lórí tó fi di rẹ̀ lẹ̀ ayé ò ti mọ̀ pé ọ̀fẹ́ wà láǹjẹ̀ sígbà wọn wá tán yìí èrò mélòó ní masalasi èrò mélòó ní bẹ yìí tí ẹ ń kọ̀m̀pìà rẹ̀ jẹ́ mọ́ ìwọlọ́pọ̀ masalasi lẹ́nu kan wà dúró tán ní ìdíyà náà bẹ̀ sókè pé Allahu Akbar ó ti dẹ́rù bá àwọn èèyàn ó tún rẹ́jẹ̀ lára ọ̀bẹ tó bá àwọn àṣàkáṣà yìí ẹ̀yin ìmáàmù ẹ wá mímọ́ o wọ̀lá kò sí nǹkan tí ń bá gbogbo ẹ̀jẹ̀ tó pé àìmọ̀ kan náà ni o àwọn tí ò lẹ́kọ̀ọ́ náà ń jẹ ìmáàmù lọ́fà o wọn ọ̀kọ̀ lífàì agídí oògùn kankan ní sàṣàṣì kankan ní ẹ̀dá kan ẹ̀dá sọ ẹlẹ́mìí ti kò ṣèlú bọ̀ báyìí àwọn olóṣèlú náà sì fẹ́ wọ gbogbo ààyè náà fẹ́ wọ̀ wọn wọ̀ rí wọ́n ti wọ masalasi gbogbo central yìí gbogbo central mosque ìlú kọ̀ọ̀kan làwọn olóṣèlú tẹnu bọ̀ wọ́n máa ń tán ṣe o <clears throat> wọn fẹ́ nǹkan kan takọ àwọn táwọn bá fẹ́ wọlé náà wọ́n rẹ̀ ti gbé nǹkan fún ọkọ̀ àparí náà ní ọ̀n náà ní tiẹ̀ náà ìlú kan bẹ ní àwọn àdùtí ń bẹ ní ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ náà ìlú yẹn Ọ̀yọ́ state lọ́wà ọlọ́run á lo ẹ̀sìn ó lo súnnà ní sábàbí oríire fún wọn bẹ̀ ẹnìkan wá ń bẹ nínú ìlú náà ọfẹ́rẹ́ ẹ̀sìn púpọ̀ onímọ̀ ra ẹran 8 fún tí wọ́n pa ń jọ ayé tí máa ń rà fáwọn ìlú yẹn ní sẹ́ńtà ìdí wọn ìmáàmù ìlú yẹn ó jẹ́ ahlùsùnà ó sì jẹ́ tanú àwọn akẹ́kọ̀ọ́ fún wa wọ́n á lẹ́nu yẹn ní ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mú ṣẹ̀ṣẹ̀ mọ́ ni ní nǹkan bí ọdún yìí náà mo tó mọ̀ báyìí kò sí tuntun méjì náà lọ ó dẹ̀ sẹ́yìn láti pẹ́ láti bí ọdún méje sẹ́yìn ti máa rà bá fún ọjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ ayé ìdí mbẹ́ ti máa fún ayé ìdí kan náà ní bẹ́ẹ̀ ń lu wọn yẹn ètò méjì onímọ̀ra fún onímọ̀ra ẹran yìí fún wọn tí wọ́n fẹ́ mú jáde níbẹ̀ ni pé ẹni tó wá jẹ́ ọba ìlú yẹn kú nígbà tó kú wọ́n fẹ́ yan ọba mìíràn ẹni tí wọ́n mẹ́rin ẹran yẹn ní gbogbo aráàlú wa mú níbi kọ́ jẹ ọba mẹ́ ok oníṣìmọ̀ra ẹran yìí fún wọn wọ́n wo oríṣiríṣi dáadáa tí wọ́n ṣe nínú ìlú àti ṣùgbọ́n àwọn olórìṣà wọ́n kórìíra rẹ̀ wọ́n wá lọ yẹn ẹlẹ́bọ kan òun náà wọ́n náà apply for fẹ́ jọba àwọn olóyè kan bá bá tó náà pé ó ní ọjọba ẹ máa ń tó sí ìdí wọn fẹ́ mú jáde nìyẹn ẹ yàtọ̀ kí ìyàn ọlẹ́ran yí ìdílé láti bí ọkọ̀sẹ̀ mẹ́ta sọ́ba mu wọ́n wá lọ fatake ẹni tí máa lẹ́ran tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ lọ lẹ́ran yí wọ́n wá lọ gbé fún àwọn àjẹmọ́ yí ìdìbò ètò ẹran ọdún tọdún yìí tẹ́ẹ̀pà ní ìjì ọ̀nà nìyí mo ní kí ló fà tó fi tètè rà wọ́n ní ó tètè block tó bá ti rà ẹni tí mọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn aráàlú gan fẹ́ kọjọba kò ní lè láǹfààní àti ra ẹran fún wọn wọ́n wá gbé wá wípé bóò ní káwọn òsì àà ìwọ́ tó wọ́n rà tẹ́lẹ̀ rà ìwọ́ gbalada tiẹ̀ òun lọ́mọ nàní ẹ̀ tó fẹ́ ẹran kẹfìrí lòun tiẹ̀ kì í ẹran Islam ṣùgbọ́n yìí lè máa mú ẹgbà lọ́wọ́ rẹ o ẹ̀yin àfa ẹgbà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n yìí lè mí tẹ́ pa nínú méjèèjì fún yìí ti ẹ pa ti ẹni tí má bá yín rà tẹ́lẹ̀ ẹ̀ bẹ́yìn lẹ́dù ẹ̀dọ́ pé bísí mi lá ah, ilé ìlera ilé yá ìkejì sàrà ah, ẹ̀ ṣe báwo. ṣùgbọ́n ẹni àkọ́kọ́ tí má rà ọ̀ náà ní kẹ́ ó torí ọlọ́run ní rà tiẹ̀ eléyìí ọ wọn ni máa sọ fún náà sí kankan sí èyí kò sí lágbára ọ̀lágbára náà mímọ̀ náà ọ̀bẹ sókè lẹ́yìn èyí lẹ́yìn bàtà bá pẹran tán àmọ́ bí tí ẹ̀yìn lè má mú ti rí o bákan náà kì í sọ̀rọ̀ àyàn pé ká pẹran lẹ́yìn bàtí máa bá tó pẹran ìtàn tó tó pẹran yìí mọ̀ tí ò bá ti wá jọ̀ràn àyàn kí lọ́nà ọ̀bẹ sókè àrẹ́bìnrin ẹ ń bá pẹran rẹ̀ bífọ́ kó tó kírun àbí irun làálà tá a bá ti kírun tán yìí dìde tí ọ̀rọ̀ yẹn ní ká gbọ́ kútúbà yẹn especially tí kútúbà wọn bá jẹ́ kútúbà kútúbà kútúbà kútúbà kútúpà kútúpà mọ́wùlẹ̀ dúró gbogbo kúgbọ́ tá a bá ti kírun tán máa lọ ilé rẹ bẹ́mi ti máa ń ṣe nìyẹn tá a bá ti kírun tán báyìí kí ni wọ́n fẹ́ wí ọ̀pọ̀lọpọ̀ wọn ìsọkúsọ wọn máa sọ wọn ò ní practice iṣẹ́ à ń bẹ̀ wọ́n máa kí àwọn èèyàn ní ṣé kíkí yàn lánàá fi ṣe kútúbà kí máa lọ lè ní jẹ́jẹ́ mọ́kó ń bẹ́nu àwọn mí ó tún fi sòṣèlú àwọn olóṣèlú ó tún wáyé ìdùn ó tún gba máìkì ẹ̀yìn náà tún di kàtó ìbùnjọ yìí tọba ti kírun ẹ̀ tán kì í sọ̀rọ̀ ẹni kọ́ gbọ́ kútúbà tí ọ̀dà kì í sọ̀rọ̀ ẹni pé kọ́ gbọ́ kútúbà tó dáa gan ọgbọ́n bá mi kánípẹ́ tó fẹ́ ṣe kútúbà ayé ìdè gan bá gúùd kì í sọ̀rọ̀ ẹ̀yàn kó dó ẹ̀ ń bá fẹ́ kọ́ gbọ́ bánà bí ti wí nìyẹn ẹ̀ ń bá ti fẹ́ kó ti kí ni kọ́ máa lọ. bó wọn ẹni kútúbà tí ọ̀dà kí lọ fẹ́ máa gbọ́n bẹ̀ ìwé máa ti sálámà sábà ìsàlámà alékún ọ̀ràmùtòlọ́ sálámà alékún àwádìí àlọ́lé ń jà nìyẹn má sì gbélé máa pa ẹran tèmi wọn sọ fún dandan nígbà bá tó pa á tán nàám tó ìyẹn báwọn torí bí ànábì ìdílé wọ́n ti kírun tán ni wọ́n máa ń tètè ṣe kótóbà wọn pa mélòó ni ìṣẹ́jú mélòó ń ṣe kótóbà ìṣẹ́jú mẹ́wàá ọ̀pọ̀ tán ìṣẹ́jú mẹ́wàá gbogbo kútùbà nẹ́bí sọ́rọ̀ láàrín sọ́rọ̀ kí sábà jù bá nǹkan tóbi mẹ́wàá méje mẹ́jọ mẹ́ta mẹ́wàá ọ̀tá ṣùgbọ́n ọlọ́run fún ànẹ́bí ní àgbékalẹ̀ sọ́rọ̀ láàrín sọ́rọ̀ ẹ bá sọ̀rọ̀ sọ́jú kan ó lè ṣe déédéé wákàtí mẹ́ta tí mẹ́ta àti wà táwọn máa rojọ́ rojọ́ rojọ́ rojọ́ rojọ́ kó tó di pé ó yíya bá a bá tún wá sàlàyé ẹ̀yin tẹ́ ń gbọ́ náà nǹkan sẹ́ẹ̀jọ àwọn sàbí ànábì ọ̀sán níwọ̀n bá àwọn sàbí ti gbọ́ yín púpọ̀ ní tiwọn àwọn ti àásán púpọ̀ ẹ̀yin èèyàn níwọ̀n bá ibi tí nǹkan wà ní tòyẹn bá ń tòyẹn rán ilé ààyè tí a ṣàlàyé láàrin tí àwọn onímọ̀ mú ẹ̀rí wá fún àpọ́jọ́ rẹ̀ wọ́n ni mímọ̀ àtàkù òní kí láàfi pẹran léyá wọ́n ní màálù ní o ìkànnù ẹ̀nà àmá fi màálù pa a sì ń fi ràkúnmí náà pa a fi ewúrẹ́ náà pa àti máa ń dọ̀rọ̀ àkànmí náà pa wọ́n ní ẹ̀rí tó wà ń bẹ́ni pé ọlọ́wọ́n bá sọ pé wọ́n lè kúlè ummatin ja'alna man sakan lè yẹ kúrò sí aláhi àdàbà rọ̀dápọ̀ ohun mi báyìí mẹ́tìlá náà ọdún tí wọ́n láwọn mọ́ sí gbogbo ọmọ tọ́lọ́run láì nẹ́bí kọ̀ọ̀kan sí ní ẹlẹ́rìn tí wọ́n máa jẹ́ sí fọ́lọ́ ìwọ wa ni àwa ń tura ìta ní ọ̀pọ̀ bàbá ní àmà kan dáàmà fẹ́ràn jọ́sìn fún ní islam àà mú àwọn bàtí wá sàlàyé bá ń fún à kò ní ìdí ká máa tójú bọ̀bẹ̀ á sá mọ̀ pé àwọn náà ní ìjọsìn kan fi ẹ̀ràn ṣe ẹ wo ìtàn kọbílà àdéhìmá wà láwọn ìta kọbí bó ṣe rí ni ẹ̀rọ ìyẹ́dù kúrò sí máa ń láàyè aláàmà rọ̀dá kan hún ní ìbáhì mẹ́tẹ̀lá àyà àyà àti ìyá gbogbo wọn ní a máa sọ على ما رزقهم من بهيمة الأنعام ẹ fẹ́ pa àwọn kò sí ti pẹ́ nínú àwọn ìjọ àwọn ọlọ́run tí ò ní ọlọ́run sí kódà àwọn ọmọlẹ́yìn lórúkọ ọlọ́run lórúkọ jésù lórúkọ ọlọ́run tí ní lórúkọ jésù ọ̀la jésù náà pẹ́ràn àbí ọ̀pẹ́ràn ibi tá a ti sílẹ̀ kan ọpọlọ wa tí ó yàn pé lórúkọ mi kò tó bẹ́ẹ̀ kọsọ̀ náà wà láyé tí omi ha ilẹ̀ ìjára àmìnà báyìí wọ́n fẹ́ sọ irú wọn ẹran tá a máa pa òfin islam àbí ẹ̀sìn islam ẹ̀sìn òfin ni a ní apá oríṣi ẹran mẹ́rin a lè pa oríṣi ẹran mẹ́rin láti fi ṣe iléyà ṣùgbọ́n ìṣiṣẹ́ gbọ́kàn sáà mú tó bá wù ẹ̀ ń bẹ̀ ó ní réèjì ó sì ní réèjì ó sì ní bó ti gbọ́dọ̀ réèjì ó ní iye ọdún táàmà wò ẹgẹ́ bá àti máa wọ ọdún ká tó wọlé ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni a máa wọ ọdún ká tó sin lọ́hùn níbi nǹkan ẹ̀rọ òfin lábẹ́ òfin sin lọ́hùn ọlọ́run ọ̀fẹ́ kògbókògbó ẹ̀gbọ́n mi kògbókògbó kí ni kògbókògbó sọ́ọ̀lẹ̀ àdúmọ̀ kògbókògbó fi mọ́ ó lè díẹ̀ àfọ̀ ọ̀gbọ́n ọ̀gbọ́n jẹ àfọ̀ mùbáràkì àwọn ọmọ tó máa kò bókò torí pọ́ ọmọ Yorùbá original náà njẹ́ ò tí ì gbò ní àpé kò bókò gbò njẹ́ ò tí ì tó lò táwa ń lò àbí kò bókò gbò àgbàdo lọ gbé wáyé kò bókò gbò su lọ lọ wà wáyé yẹn ni pé iṣu ẹ kó lọ bá sì yọ kóró lẹ́nu ẹ kò tí ì gbò ọlọ́run ọba ọ̀fẹ́ kò bókò gbò torí pàwọ̀ ẹ̀dẹ́ ènìyàn náà gan recognize kò bókò ntọ́ bá yanjú tó siri dáadáa àrà fi sin lọ́wọ́ lóbi jẹ́ sí pé ẹran táàfi palẹ́ yá ìdúgbò kàtàmù tó wọ̀ ẹ́ ó ní èjì nínú ìran kọ̀ọ̀kan wọ́n ti kọ̀ǹsídà abẹ́ran kọ̀ọ̀kan ṣe rí èjì ti mẹ lórí ràkúnmí kì í ṣẹgbẹ́ èjì ti mẹ lórí màálù ìdímẹ lórí màálù kì í ṣẹgbẹ́ èjì ti mẹ lórí àwọn ewúrẹ́ àtàgbò lórí àgbò lórí àgbò kì í ṣẹgbẹ́ lórí ewúrẹ́ láàrin wọ́n a lè fi ẹran àgbò tàbágùntàn a lè fi pa ẹran léyà àyàfi kó jẹ́ jaza jaza náà wọ́n kọ́ wala yujzi'u minha illa al-jaza'u min ad-da'n náà kí wọ́n túnmọ̀ ẹ̀fọn apádà ó kí mọ́mọ́ sáájú ẹlẹ́ẹ̀dẹ́ iná ni mo fi dákẹ́ mbẹ̀ wọ́n sẹ̀ ní yomi máa ṣe wà áhù wọ́n ló kọ́ èyí tí ó bá ti jẹ́ àgùntàn tàbí tí ọ̀já gbò ó kọ ìta máa pa ń bẹ̀ ọ máa jẹ́ àtìsànèjì ẹ bá wọn wí àtìsànèjì ah, àtìsànèjì tábà ti sọ ti àgùntàn tán tẹ́mù ó kú mẹ́ta báyìí ó kú ewúrẹ́ àbí ó sì kú ràkúnmí ó sì kú màálù gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ńlá máa pè ní àtìsànèjì ṣùgbọ́n bá a bá ti pè ní sànèjì ó ní túmọ̀ tí ọ túmọ̀ sí. lọ́dọ̀ ìkọ̀ọ̀kan tí ó sì ní jọra wọn sọ́rọ̀ mi tí ó sì ní jọra wọn. wọ́n ní kí ni túmọ̀ jáza tá a ní irú wọn tá pa nínú àgùntàn àbágbò ó kọ̀ ọ̀rẹ́ mọ̀ kí ni túmọ̀ rẹ̀ mẹ́lẹ̀ lẹ́hu sánà òun náà tó kan àgbo kan là á pa àgùntàn kan là á pa tó ti pé kí ni fẹ́ ó ti pé ó tún ti wọnú kíni ọdún kìí ti fún sọ fún pé ọ̀bọ̀dọ̀ ma ọba ti fẹ́ ràgbó ọmọ ọdún kan tó lé díẹ̀ ní ọmọ wákàtí ó kéré tánù ìtókéré jù ta a lè fi pa ẹran léyà nínú ẹran àgbò ọmọ ọdún kan ẹlẹ́ran ti bá lọ́dọ̀ ni o lọ́dọ̀ ti létò kọ àwọn àfa jùmùhóòrù ẹ máa ní jùmùhóòrù ti létò kọ àwọn àfa àwọn kan bẹ tí wọn ò gbà bẹ yẹn ní ọ̀tọ̀ ni. wàkìlà sí tẹ̀tọ̀ aṣọ ọ̀rọ̀ mi wáyé pé a máa lè pa a lè pa àgbò àbí ewúrẹ́ àbí àgùntàn ọmọ oṣù mẹ́fà wọn lọ́rọ̀ kan báwọn ṣùgbọ́n àwọn onímọ̀ ní ìtọ́bá kóṣù mẹ́fà yẹn wọ́n nígbà tá a máa lò náà nígbà tí ilẹ̀ bá fọ́n máa yàn jẹ́ ọ̀rọ̀ náà mímọ̀ náà látò mọ́ ọmọ olóṣù mẹ́fà àgbo olóṣù mẹ́fà fáwọn pé ìwo orí ẹ̀rẹ́sẹ̀ ìran ayọ tíntíntín bọ̀ báyìí ẹ̀yin ẹlẹ́ran ọ̀sìn bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ àgbo olóṣù mẹ́fà owó rẹ̀ ẹ̀rẹ́sẹ̀ kékeré báyìí lórí ẹ̀ kékeré báyìí ní ọ̀rọ̀ rẹ̀ kò lè tí bọ́ọ̀ bá nìkan kò lè dá ọlọ́run pé kí adélé tí ń ṣe kùmbùkùmbù bọ̀ sí ọ̀dọ̀ olóṣù wọn tara bá ní ìyẹn lèèyàn máa lò yẹn bí arákùnrin kan náà ṣáájú lọ́dẹ láàrin owó tí wọ́n pẹ́ ẹran ṣáájú ṣáájú òrùn ṣáájú ọdún ṣáájú kan tó lọ yìí tọ́nà bí ní ọ̀pá mí ni ah, òun ọ̀lẹ́ran kankan lé ju ọmọ olóṣù mẹ́fà lọ ẹ̀rín lọ́pàá ìwọ nìkan sí ni o ayọ̀dá fẹ́ lómi o torí pé ìwọ lọ kọ̀ míì ìwọ lọ dá wàhálà lẹ́tìrà ẹ lọ́rùn ẹran gidi ló ti pa ẹran ńlá tó tóbi dáadáa wọ́n ti pa kán tó lọ yìí wọ́n sì ronú náà ni pé àá tá a bá dé káyọ̀sẹ̀ wa máa pa ń gbà bá dé níjò ní ó ti wá jìnnà já pa á lẹ̀ káyanjú ẹ̀ka rẹ̀ látàsùn bá má bàa kì í dìde báyìí àá dìde báyìí àbọ̀ sórí náà ni a máa jẹun lọ tí wọ́n ronú sí pé ẹ̀rí ló fi jẹ́ sí pé ìrònú ìṣẹ̀sìn yìí o ìrònú tí ọba ti fẹ́ rí ń bẹ́ẹ̀ àá lè gbà ìrònú kírònú nìyẹn òun ro tiẹ̀ níta bá fi jọ́sìn fọlọ́run àárín bí wọ́n ti ní àárín àárín bí wọ́n ti ní àárín and then ó ní àwọn àǹfààní tí ó ṣẹlẹ̀ sí wa sẹ́yìn pé gbàdọ́ bá ti rẹran yẹn láti ń gba ládà àfa tàbá ti rẹran tá a so káwa pa bífọ̀ ká tó kírun àti gbé ẹsẹ̀ sí apá àwa gbé apá sí ẹsẹ̀ mẹ́sẹ̀ tó kọ̀wọ̀n torí bí káwọn bá àti ti pa sí ìpayọ fún wa ló fi jẹ́ sí pé ẹran máa ń tẹ̀lé ìrùn ìrùn ṣáájú ẹran náà èyí tá a mú jáde mẹ́rin ni pé tá a bá fẹ́ pa àgùntàn àbí àgbò ọmọ ọdún kan lọ́dà báraba níyàn ó lè pa ọmọ ọdún ah, ọmọ oṣù mẹ́fà lábo rẹ̀ ní o àbí ní akọ rẹ̀ náà ẹ wàá rí àti parí ti àgbò ń bẹ̀rù sàn àgbò sẹ̀ní yìí ti ewúrẹ́ òun náà ni tó ti pé ọdún kan gbá kó ń tiẹ̀ wọn ò sí èméjì mẹ́ǹtì ẹ̀ ewúrẹ́ ọwọ́lọpọ̀ ọdún kan wò akọ rẹ̀ lọ́jọ́ ni o àbí abo rẹ̀ lọ́jọ́ wọ́n bó ti kọ́ ọmọ ọdún kan tó ti wọnú ọdún kejì tó ẹ wà rí màálù sani yomi alibakar mustakmala sanatẹ́ni wà dákàlà fi sáàlì ta ǹjẹ́ mú sani yomi màálù òun náà lè tó ti kọ́ ọdún méjì ọmọ ọdún méjìlá pa nínú màálù láti fi palẹ́ ọ́ ní ìjọba ọlọ́dún kan àwọn tó ń sin màálù náà máa bọ́ ọmọ ọlọ́dún méjì ṣe é so yóò ti ṣe é wò tó màálù àgíríkì ńkọ́ ẹ mọ̀ pé òun olè dípò ọdún kan tí tóbi bọ̀kọ̀tọ̀ bọ́kọ̀tọ̀ ń tiẹ̀ bí ọmọ oṣù méje wọ́n ti ń pa ajẹ́ ń ti wọn lọ ṣááwòye sí àwòye sí ọdún lànà ọdún yẹn àìsàn torí pé ah ẹbí tóbi kó lè bá tóbi dáadáa náà mi sọ pé máa lọ ọlọ́dún méjìlá bọ́lọ̀ pa no kì í kó ṣe tóbi nìkan éjì wa mẹ́ éjì wa mẹ́ ẹ̀rí ẹ̀sìn fún ẹ̀sìn Islam ìdíbọ́ kan sáà mú tó orí ọ̀sán pa náà no ọmọ ọdún méjì màálù náà lọ wọlé yàwó náà ọmọ èèyàn náà bá ṣe rí náà yẹn èèyàn tó wọlé ọkọ mẹ èèyàn tí ò sì wọlé ọkọ náà mẹ <laughs> ẹgbẹ́ ilé ti wọlé ọkọ ọdí tó wọlé ọkọ àbí bẹ́ẹ̀ náà ni wọ́n wà ní òfin Islam ó ní tó tó wọlé yá ó sì ní tí ò tó wọlé màálù nù náà làkúnmí ti ẹ̀ ká di pé fún abẹ́ká láti fi ṣe ọmọ ọdún márùn-ún tó ti pọ̀ bàbá ọdún márùn-ún lápẹ̀ àbí ìyá ọdún márùn-ún akọ ni lọ́dọ̀ ìfọdún márùn tó ti wọnú ọdún kẹfà ta ni ọ̀sọ̀ sọ́mọ́ àdìntà sọ fún wa ìrìnà mẹ́rin ni a sọ fún wa wọ́n sa àgbò àti wúrẹ́ wọ́n sì sọ ókọ̀ tí ọmọ ẹ̀jẹ̀ ń ti jaza náà ni ọmọ ẹ̀jẹ̀ ń ti wọ́n wá sọ sẹ̀ ní yù wọ́n ní sẹ̀ ní yù ọmọ ẹ̀jẹ̀ ó kọ fún ìrìnà mẹ́ta tó kù yọ́mọ̀ ẹ̀jẹ̀ ó kọ fún ràkúnmí yọ́mọ̀ ẹ̀jẹ̀ ó kọ fún màálù yóò sì máa ẹ̀jẹ̀ ó kọ fún ewúrẹ́ ṣùgbọ́n ọdún wọn yàtọ̀ síra ọ̀yà náà ẹ̀dá ní ọ̀sọ̀ fún àyàfà àbú ọ̀yà náà No náà ọ̀yà àlàyé àlàyé bí wọ́n ti sàlàyé ẹ̀ fún wa ìgbàwó ló tó wọlé yá ìgbàwó ló tó wọlé kọ̀ọ̀kan nù àgbò yẹn ìpìlẹ̀ rẹ̀ pé kọ́ jẹ́ ọmọ ọdún kan ò ó ti pọ́dún kan gbéréké ìdílẹ̀ bá fún máa yàn án yóò jẹ́ ọmọ oṣù mẹ́fà ó ti pọ́ ọmọ oṣù mẹ́fà náà kí ló kọ àwọn mẹ́ta tó kù ń jẹ́ sanéjì asanéjì mo ti wí lẹ́ẹ̀kan asanéjì ló kọ àwọn mẹ́ta tó kù ń jẹ́ àwọn orúkọ yẹn bí technical name ni tí àwọn bá ti mọ̀ pé jaza náà ní báyìí sanéjì náà ní báyìí sanéjì yẹn ọwọ́ ajẹ́ tàwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn ẹ̀jẹ̀ kẹ́lẹ́ mi náà tó ń complete bàrọ̀ tẹ̀lẹ̀ fẹ́yà sanéjì àfáàfáà ah, sọ́ọ́lẹ̀ abdulrahman naam. Àkànmí? Àṣẹ́n. Ewúrẹ́ tẹ̀, ó gbọ́dọ̀ Màálù, ó gbọ́dọ̀ tí lé

lẹ́nu mi lọ́dọ̀ ọjà yóò gbé ẹ sábà wá kékeré kan ẹ wá kékeré kan ẹ kò sí sí ṣùgbọ́n ẹ ká sọ̀rọ̀ ti ń náà aláǹfààní àti máa ẹran mi lè ràn án sábà pé èèyàn ti ń bẹ ẹran tí náà ń bẹ àbí bẹ́ẹ̀ kọ́ ń ti ràn yín pé ẹran tó ràn ń bẹ ìrìnà ni pé ọjọ́ pọ̀ lórí ẹ̀ kò ní ju kékeré ìwọ́n tó fẹ́ lọ rajà náà máa béèrè tí ní ọmọ ọdún mélòó ni ẹran tí ó wà nílẹ̀ tí wọ́n bá ní ah, ó ti pé ọkàn rántí ẹni àbí ọkàn ìjáńjá báyìí nìyẹn bá a ti jókòó náà pé ẹni tó kúrú jù láàrin wa bóyá gbogbo ara lọ́jọ́ orí báyìí bá ti wà òun ẹlòmíín sì tóbi bàbá bàbá láàrin wa bóyá jù láàrin wa bẹ́ẹ̀ náà lọ́wọ́ kábíyè gbogbo àbáwò ló ti jẹ́ náà an kam tó jíze albádana walbaqara èèyàn mélòó ni ràkúnmí àti màálù tí ó máa jẹ tí bá ti ń pa àgbò àti wúrẹ́ síbẹ̀ náà ni a ti pa ràkúnmí àti màálù náà èèyàn mélòó ló lè wà lábẹ́ ràkúnmí kan èèyàn mélòó ló lè wà lábẹ́ màálù kan fún ẹran iléyà lọ́sọ̀rọ̀ pé ankam tó jìzí olùbádàna tó wà lùbàkọ́ nítorí wímẹ̀ ankam nọ́mbà mélòó ló lè gbé níràkùn mi gbé bẹ́ẹ̀ náà ni màálù náà ti jẹ́gìn ní ló gbé jẹ́fẹ́sára ilẹ̀ àwọn amáyédè wà fáwọn àgbà jábìr bin abdullahi qala kharajna ma'a rasulillahi sallallahu alaihi wasallam muhillina bil hajj ó la jábìr bin abdullahi radiyallahu anhu wọn la jáde pẹ̀lú òjijì ọlọ́wọ́n ọba muhillina bil hajj alọ́sí hajji pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam muhillin hálù ni na fi ní muhillin ya ń fi labbaik allahumma labbaik labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata àwọn ẹni tí wà ní maka báyìí àwọn náà múra iṣẹ́ hajj ó sì kù sọ̀sẹ́ kan tí wọ́n tó bẹ̀rẹ̀ náà wọ́n ní àwọn bá ànábì lọ́rin àjò hajj àjọ lọ́rin àjò hajj muhillina bil hajj fàmọ́ra náà rọ̀sọ̀rọ̀ sọ ànábì wá pa wá láti pé ànàṣẹ́rì kàfil ibil wal baqar ibi gbogbo wa o ká máa parapọ̀ ká máa sọ̀rọ̀ àwa dọ̀kan lábẹ́ àkànmí ká tó máa sọ̀rọ̀ àwa dọ̀kan lábẹ́ màálù mélòó mélòó ní ká sọ̀rọ̀ kullu sab'atin minna fi ìbàdàn èèyàn méje lábẹ́ àkànmí kan èèyàn mélòó méje lábẹ́ ràkúnmí kẹ̀ǹgbẹ́ ràkúnmí ọkọ̀ fẹ́ èèyàn méje ràkúnmí ọkọ̀ fà èèyàn méje àwọn onímọ̀ ní màálù náà kọ̀ fà rẹ̀ sàgbé àdéhìí náà sùn ní ràkúnmí lọ́wọ́ lórí ẹ̀ ràkúnmí lọ́wọ́ lórí ẹ̀ rẹ̀ نعم فإن كان الناس في قلة من المال أو غلت الإبل ورقصت الغنم اشترك كل عشرة في جزور gbàmí àmọ́ wa tí yóò ju méjì lọ lábẹ́ ra kan mẹ́kan ṣùgbọ́n nígbà wo ìgbà tí ọ̀dà bá dá <clears throat> tíyàn mú tí ràkùn mi ò tó nǹkan ta subhanallah ẹ̀sìn islam mi mọ̀ rọrùn wọ̀ tí ràkùn mi ò tó nǹkan níta <clears throat> bóyá ọdún náà nǹkan ṣẹlẹ̀ wọ́n léèyàn mẹ́wàá lábẹ́ ràkùn mi kọ̀ọ̀kan instead èèyàn mélòó méjì èèyàn mẹ́wàá lábẹ́ ràkúnmí kọ̀ọ̀kan tàbá ti ra ràkúnmí tàbá ti pa èèyàn méje wà lábẹ́ èèyàn mẹ́wàá wà lábẹ́ nígbà wo ni nígbà tọ́dà bá dá tọ́dà ò bá dá méjì lọ́yẹ kó jẹ́ méjì ìpìlẹ̀ rẹ̀ ni wọ́n wá mẹ́rin wá ní ibn Abbas qala kunna ma'a rasulillahi sallallahu alaihi wasallam fi safar fa hadara al-adha abánabi rìn فاشتركنا في الجزور عن عشرة والبقرة عن سبعة

iná ni àti làkùnmí àti pa ilé ẹran léyà subhanallah níbo ni ti wá pa tí wọ́n délé àbí lórí ìrìnàjò ni ti pa jàmá orí ìrìnàjò ẹ̀rí wọ̀ tó bá ìrìnàjò ń tẹ ọ́ sọ bá ń pa o kí láǹfààní tá a fi pa lórí torí pé àwọn jọ lọ àwọn míì wà nínú wọn tí pa ẹ̀rìn níbẹ̀ so ẹbí tó sì wà káwọn aráàlú dùkọ̀ wá dá padà síbi tó yẹ pé àwọn ará abẹ wọ́n sàǹfààní oṣù máa ǹfààní wọn ò lè tó bí tó wà ilé oúnjẹ ká fi mọ̀ yí pé ẹran lé afẹ́pá yìí bá a ṣe ń pa lórí bẹ́ẹ̀ láti máa pa lórí ìrìn àjò ó lọ wọn máa mọ̀ pé àwọn sàbí pàtàkì ẹ̀sìn àwọn sàbí tá à ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn o ó di tó ṣùgbọ́n ẹ̀sìn ni ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀rá nǹkan gún ṣùgbọ́n wọn ra ẹ̀sìn jẹ́ ń gùn tí wọn wọn ni fàṣìṣà nígbà tí yóò síra kan mẹ́ta tí yóò yẹ̀tùn sówó orí ìrìnàjò látọ́ wà bó wa afẹ́ àwọn ìwà yọ̀ǹda mẹ́wàá lábẹ́ ràkúnmí ìṣẹ́gbẹ́ màálù ní àǹfààní ràkúnmí ìṣẹ́gbẹ́ kí ni màálù tó ń yí wa báyìí àkọ́kọ́ náà ní ọlá ràkúnmí fúnra ara rẹ̀ ọlọ́run ọba sọ ayà sí lára ọlọ́run afẹ́lá ìrànlọ́rọ́ ní ilẹ̀ ìbílí kẹfà kọ̀sọ́ pé ilẹ̀ ìbá kọ́lù kẹfà kọlùkọ̀ ẹnìkan igun màálù lẹ́sìn bẹ́ẹ̀ bá gọ̀mọ̀ àbílẹ̀ ẹ̀sìn ó ti parẹ́ ṣùgbọ́n à ń gún à ń jẹ màálù àlẹ́gùn à ń gúnra kan mí àtúnjẹ ẹnìkan ò lè kẹ́rù sẹ́yìn màálù kọ́mọ rẹ̀ bẹ́ẹ̀ bá gbé ẹrù bíi sìmẹ́ǹtì bíi fọ́ọ̀tì tẹ́ bá jì dáadáa ẹ bá kó sórí ra kan mí kò sí tọ́kan o ọlọ́run fún ní ẹsẹ̀ tó jẹ́ sí pé egun ti ń bẹ ní ẹsẹ̀ rẹ̀ bí irin ni àwọn ẹni tí ẹni tí máa tẹ̀ tẹ́ bọ̀ pé ẹsẹ̀ wa màálù ò lè lọ yóò wò lulẹ̀ ni àkọ́mí ńlá nǹkanì bákan náà nínú àwọn àǹfààní tí ń bẹ lára àkọ́mí ni pé kò sí nǹkan kan tí ń bẹ lára rẹ̀ tí ó sàǹfààní àǹfààní tí ẹwà jù ti màálù lọ ìtọ̀ àkọ́mí wọ́n máa ń lò púpọ̀ láti fi ṣe ìwòsàn látàrí ànábì náà ti ń lò sallallahu alaihi wasallam wọ́n bọ̀ fi tíìtì àìsàn yóò sì lọ kó mẹ́ sùràkùnmí kì í ṣẹgbẹ́ màálù láǹfààní àti ní ọlá bákan náà tàbá tó wá padà sí ibi ẹran wọn ẹ bá lọ sọ́dọ̀ àwọn tọ́jẹ́ tí wọ́n lọ sí medical line tí wọ́n lọ ń pa ẹ̀tẹ́ bá bí wọ́n léèrè pé kí wọ́n kọ̀m̀pìà ẹran ràkúnmí àti ẹran ràkúnmí àti ẹran màálù fún wọn wọ́n sọ fún wọn pé ẹran màálù máa kọ́ sí àìsàn síyàn lára ju ẹran ràkúnmí náà ìyẹn lọ́gbà àwọn onímọ̀ kan wà jẹ́ pé ràkúnmí náà fẹ́ràn láti máa jẹ́ ń sẹ̀dí mọ̀ tí wọ́n bá ti rí ewúrẹ́ jẹ ràkúnmí ló kù màálù ó kọ̀ ọlọ́mọ jẹ ẹran tí máa ṣàìsàn kí lọ́fà wọ́n tó ní kiri yóò gbé èèyàn yóò kẹrù lọ yóò pé bọ̀ gbogbo ìdọ̀tí ó ti jáde kò má ṣe gbogbo ẹni tí ìbá tẹ̀lé aláì tí ìmú òfin ẹgbẹ́ jókòó jókòó jókòó jókòó kó sùn kó sùn kó sùn kó gùn kó gùn kó gùn gbogbo nǹkan sáá ìzì ìzì ni àìsàn súnmọ́ púpọ̀ o jùwọ́ tó rí nǹkan gùn lọ ẹsẹ̀ ló fẹ̀yìn láti tẹ̀sìn gáàní bèbí báyìí lójúmọ́ lọ́wọ́ rìn báyìí wàláì hẹ́ẹ̀tì àlàáfíà ni ẹnu pé ọkà máa fìlì pé mí náà sì fẹ́ gùn kan náà àlàáfíà ni o gbogbo ẹnikẹ́ni tí bá mú tí ń lọ pè tí ń lọ odò tí ń lọ òkè tí ń lọ odò àlàáfíà ọjẹ́ tiẹ̀ ju ẹni tó jẹ́ sí pé tẹ́ ń rò pé ọ ń gbádùn ọmọ ìgbádùn kan ìgbádùn kí tó bá yọjú sí lára báyìí ọmọ fún wọn gbádùn wọn ẹ̀sẹ̀ wàá tú láti ẹ̀gbẹ́ ọjọ́ máa tẹ́lá sáyẹn ìwọ́n tẹ òní ìdẹ́rẹ́ mọ́ gbà gan ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo ní kò gbà tẹ́lẹ̀ mo lówó mọ́tò àárọ̀ kadà wọ́n ní ẹran rẹ̀ sáǹfà ènìyàn ju ẹran kí lọ ẹran màálù lọ òbí pé ẹran jẹ́ jù lọ́dọ̀ ń ẹran màálù ni ó sì ń kọ́ ìgbára màálù ó ń ṣe àìsàn púpọ̀ lára láti máa sọ pé tó bá fẹ́ jẹ́ ìdíwé tó fi bọ́ tó fi ṣe é kọjọ́ lágbára ó ti pàṣẹ fún gbogbo àwọn àtàtì ìlú ìfìlà náà ilé man aṣáà tó tóbi sí àná ìrájúlí wà á lè bá ìtì ibi tá a ti dúró nìyẹn ṣáàlù hmm? wọ́n ní ewúrẹ́ kan ká ní pé èèyàn lágbára láti ra tọ́pìkì mí nìyẹn o ká ní pé ìdílé kan wà akọ àtìyàwó

bó ṣe wà nìyẹn ọ ń bẹ́ ń gbòòrò dì sí wọn ò sì ní fíkìwò ẹ̀sìn gbogbo ìdílé kọ̀ọ̀kan ẹ̀ràn kan ti tó wọn ẹ̀ràn kan ti kí ni ó ti tó wọn agbẹ́júmọ̀ àwọn bàbá kan náà bàbá nínú fámílì wà lọ́hùn àfáà ńlá ni wọ́n ìyàwó ẹ̀ mẹ́ta ni gbogbo wọn àlàájá làwọn ìyàwó ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn ti kú ọlọ́run àforíjì wọn tílé yaba ti súnmọ́ báyìí ìwájú táwọn lába ti kọ̀ títì nílé wọn wà ẹran mẹ́rin lẹ́bà mẹ́ ó lè máa dé ń kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan òkú kan ti ń bọ̀ ti ti ọkọ ìyẹn àfa àgbà àlàájá àgbà àlàájá kẹjà àlàájá àárín àlàájá kẹjà mẹ́rin mẹ́rin láàrin ta ni pé tó bá yẹ kí wọ́n bá ni ẹran kan ti ẹran kan ti tó fún ọkùnrin àtàrà ilé ẹ̀ gbogbo ẹni tó bá wá ń gbénu ilé náà nínú àwọn ọmọ bàbá òun táà náà má rí síbẹ̀ lápòjú bí ayé àtijọ́ yẹn tẹ̀ mọ́ kóra wọn jọ sí kan náà kọ̀dàbí ayé òde òní ẹran kan ti tó wọn tó bá yẹ pé bàbá wọn ń bẹ ń bẹ wọn ó sì jọ gba aládàá pápá ẹran ilé àpapọ̀ náà láti máa má yọrọ ọ̀rọ̀ tí ń bẹ fún sẹ̀rẹ̀ àti ìlànà and then

ìyá àárín sí ìyàwó náà ní sí ẹ eh, inú ilé kan náà tẹjọ ń gbé port kalẹ̀ ẹ̀kẹ́ máa lò yọ kọ́ sí fẹ́ yóò sì fa ìtàn ìyẹn tó bá yẹ pé bá papọ̀ ní o nàám wọ́n ní àtọ́ ọ̀bùn yasar ó ní sàásù abba ayyub al-ansari yá mo bi abu ayyub al-ansari kana àwọn sàbí radiyallahu anhu kayfa kanat ad-dahaya fikum ala ahdi rasulillah sallallahu alayhi wa sallam bó lẹ́sí máa ń pẹ́ran léyà nígbà tánà bí ń bẹ̀ láyé

wọ́n jẹ àwọn tó fún ìyànjẹ́ ń bẹ́ tàbáhà tàbáhà lẹ́yìn wá àgbà tánà tó wá kú láyé tán báyìí ó àwọn èèyàn tó wá fẹ́ràn lé ọdí fáàrí tàbáhà náà tàfáàkọrọ náà èèyàn bẹ̀rẹ̀ ti fáàrí pé ẹran yìí ò níwò owó ẹran wá lọ́kọ́lọ́kọ́lọ́ báyìí ẹran yìí ò ní jọ̀bọ̀jọ̀bọ̀ lọ́rùn kí wá ní jọ̀bọ̀jọ̀bọ̀ lọ́rùn ah, ẹran wa bí màálù lórí àgbo wa ó tó màálù agbó tí kò ju ewúrẹ́ lọ bí ewúrẹ́ ní àgbótí àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ti ewu gba tí sàbẹ̀yì ti ń bi sàbẹ̀yì léèrè àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ léyà ti fà ti pẹ́ ìwọ ní kọ́ kà sọ́ra kọ́ mẹ́sìn náà àwọn jẹ́ ń ṣe fà rí pẹ̀lú léyà tàbá sọ́rọ̀ kama àtàrọ̀ ẹ̀yàn wá wọ́n ń fẹ́ràn léyà ti ọ̀rọ̀ Eh, ẹ̀kọ́ tó ń bọ̀ inṣàlá ogun díẹ̀ máa la ẹjọ́ sàn yọ̀dọ̀ ha bìbí ìdá àwọn ẹran dáa lẹ́tọ̀ àti pípa ẹran léyà wọ́n máa kà fún wa torí àwọn àléébù ara wọn náà ni wọ́n fẹ́ sàlàyé yẹn fún wa a máa gbọ́ yẹn yìí ó náà láti parí ẹ̀kọ́ yẹn ní ẹ̀kọ́ tó ń bọ̀ bí ní láì tààlà kátó wa máa gba kwẹ́sàn wọlé bí ní láì tààlà والله تعالى أعلم وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين no time ti lọ ọ̀yá bí ẹyọ kan péré tó bá dẹ̀kọ̀ tó ń bọ̀ inshallah á gba ìbéèrè dáadáa tàbá parí ẹ̀kọ́ ti mẹ́nu. Ìbéèrè ni نعم سباع مالين أنت ومالك لأبيك gbogbo nǹkan tí ọmọ wa bá mú wá fún àwa náà lání ẹ̀gbọ́n mi bá ní bẹ́ẹ̀ ó dùn láyé ó tún dùn náà ṣẹ̀rẹ́ à tò tí bàbá bá wà tí kò sì lágbára láti pẹ̀ràn tẹ́yìn ọmọ tẹ̀sí lágbára láti pẹ̀ràn tẹ̀sí jọ ń gbé papọ̀ àbẹ́jọ ń gbé náà kan ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwà kò sí láìsí ẹ̀fún wa lówó kan rẹ̀ ràn yẹn ṣùgbọ́n ẹ sọ fún wa pé ńgbà tí wọ́n bá fẹ́ pa àwọn lá ní àwọn pé àwọn pa fúnra àwọn àti fún gbogbo ara rẹ̀ àwọn ànábì máa ń pa ẹran léyà sallallahu alaihi wasallam méjì ni a máa ń pa alaihi salatu wassalam wọn ò gbà wá wípé nígbà tí ànábì ń bẹ láyé àwọn ìyàwó rẹ̀ náà ń pa ẹran tẹ̀yàn lọ́tọ̀ radiyallahu ta'ala anhum wọn ò gbà wá nù láyé ìgbà tí ànábì ń bẹ láyé ìgbé báyìí ànábì bá wọ́n lẹ́ran tí a máa pa lọ́tọ̀ ìrànlẹ́ ìmọ̀ ń pa méjì ìkan fúnra ara rẹ̀ àti fáwọn ara ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń pa fún gbogbo àlè rẹ̀ fáwọn tí ọ̀pẹ ẹran wọn gbogbo ẹni tí ọ̀pẹ ẹran àwọn àlè mi ò mọ fún wọn o èmi àti ti tẹ̀ lánàá lẹ́yìn ìpín ẹran bí pa gbogbo ẹran bí pa nàmbà àwọn náà ní sì máa pa oríire ni fún àwọn wípé àwọn náà nípìn náà san ẹran tánà bí fọwọ́ ara rẹ̀ pa sallallahu alaihi tó bá ti jẹ́ ọmọ rẹ̀ tó bá ti jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀ tòótọ́ ó nípìn bẹ̀ àṣepamọ́ pọ̀ fún wa tánà bí ṣe fún wa o sallallahu alaihi sẹ́mọ̀ mi dẹ́gbẹ̀ẹ́ láṣepamọ́ ni ọgbà lálùkù yà mọ̀ padà tí ó tóbi tó mọ̀ pé ẹ̀yìn èmi náà lásán kọ́lọ ní ọ̀run sọ pé wà máa yóò fẹ́ ńlá wa rasulahu faqad faza fawzan azima lásán kọ́ àwọn nǹkan bẹ tó jẹ́ tí gbútọ́ bá ti fọ́lọ́ ànábì tó ṣe súnà ànábì àti ẹ́ ti dá náà ilé ọlẹ́tọ̀ àti sí ṣùgbọ́n wọn ò ní jẹ́ àbí tó bá yẹ sí pé ìgbà tí wọ́n jọ ní pinpin ọjọ́ palẹ́ alọ́kọ̀ọ̀kan ni pé ká ní pé wọ́n ra ràkúnmí àbí màálù tí wọ́n á jẹ́ bí mélòó kan àwọn náà nípìn èyí wọ́n